máyẹ̀ gbogbo ilẹ̀ yorùbá tó tún jẹ́ olùdásílẹ̀ iléèwé gíga Odùduwà yunifásitì tó wà nílùú ìpètúmodù nítòsí ìlú iléìfẹ̀ nípínlẹ̀ ọ̀ṣun ìyẹn olóyè abdulrahman atọ́batẹ́lẹ̀ adédọ̀yìn ó mà ti pé ẹjọ́ kòtẹ́milọ́rùn o sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo láti yí ìdájọ́ kú sílé ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun tó dá fóun àtàwọn òṣìṣẹ́ òtẹ́ẹ̀lì ẹ̀ méjì kan lórí ikú baálé ilé ẹni ọdún mẹ́tàdínlógójì kan tó kú sílé ìtura rẹ̀ ìyẹn olóògbé Timothy Adégòkè ẹ ó rántí pé láìpẹ́ yìí nílé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun ní kí wọ́n lọ yẹgi fún olóyè Adédoyin tó nílé ìtura Hilton Hotel nílùú Ilé-Ifẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ méjì kan ìyẹn Adéníyì Adérọ̀gbà àti Oyètúndé Kazeem nítorí tí wọ́n ní lóòótọ́ ni wọ́n mọ̀ nípa ikú Timothy tó kú sílé ìtura wọn lóṣù kọkànlá ọdún 2021 ṣá o nítorí tí bàbá náà kò fẹ́ kú níṣẹ́ ló mà ti pé ẹjọ́ kòtẹ́milọ́rùn pé kí ilé ẹjọ́ yìí ìdájọ́ ikú dànù lórí òun àtàwọn òṣìṣẹ́ òun méjèèjì yìí tó sì jẹ́ pé ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn nípínlẹ̀ Ondo ni wọ́n pe ẹjọ́ sí bẹ́ẹ̀ ni ibẹ̀ ni ìgbẹ́jọ́ náà yóò ti wáyé ọ̀kan lára àwọn agbẹjọ́rò olóyè Adédoyin amòfin Muideen Adéoyè ló fìdí ìgbésẹ̀ ọkùnrin ìmúlẹ̀ tó sì ń fìgbàgbẹ́ hàn pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò yí ìdájọ́ ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun padà ó ní kódà ó ní wọn yóò tú oníbàárà òun sílẹ̀ pátápátá nítorí pé wọn purọ́ mọ́ ni o ṣùgbọ́n o àwọn agbẹjọ́rò ní ìhà timothy adégòkè wọn lẹ́yìn àwọn náà ti múra ìgbáradì àwọn sílẹ̀ wọn ni bó bá ti yéégún ó yá tọ́kùn ẹ̀ náà ni wọn nígbàkigbà tí ẹjọ́ kòtẹ́milọ́rùn bá bẹ̀rẹ̀ ní ìlú àkúrẹ́ tí ẹjọ́ yóò ti bẹ̀rẹ̀ àwọn náà ti ṣetán tó sì dá wọn lójú pé àwọn yóò rí ìdájọ́ òdodo gbà ní ilé ẹjọ́ nítorí pé ó dá wọn lójú pé olóyè Adédoyin ó mọ̀ nípa ikú Timothy Adégòkè.